ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a gbọ́ àdíkù ẹkún sísun àti ìbẹ̀rù níbi sàárè àwọn ẹni ibi ẹ jẹ́ kí a gbọ́ àkòrí àdíkù lẹ́ẹ̀kan sí ẹkún sísun àti ìbẹ̀rù níbi sàárè àwọn ẹni ibi. Ibn Umar rọ̀jẹ́ aláàrin pé nígbà tí òjíṣẹ́ ọlọ́run lọ́lá àìlèwòsọ́là ń gbé ibi rán tí ń ṣe tí ilẹ̀ àwọn ìjọ tamu ó gba àwọn sọ̀hábà rẹ̀ láyè báyìí ẹ má ṣe gba àyè àwọn tí ẹ má ṣe gba ọlọ́run fi ìyà jẹ yí kọjá ẹ má ṣe gba àyè àwọn tí ọlọ́run fi ìyà jẹ yìí kọjá àyàfi pẹ̀lú omijé lójú àti pé kí ẹni tí ojú rẹ̀ bá gbẹ ó má ṣe gbà tó má ṣe gbà kó má ṣe gbà tọ̀ síbẹ̀ kí ohun tí ohun tí ó ṣẹlẹ̀ sí wọn ó má bàa ṣẹlẹ̀ sí yín nínú ẹgbàá wa ọ̀rọ̀ mìíràn sọ pé ẹ má ṣe ẹ má ṣe wọ àyè àwọn tí wọ́n ṣẹ́ ṣe àbòsí sí ara wọn àyàfi pẹ̀lú ojú tí ó ń dàmídé kí ohun tí ó ṣẹlẹ̀ sí wọn má bà ṣẹlẹ̀ sí yín náà báyìí ni ó ṣe fi aṣọ borí rẹ̀ tí ó sì yára láti kọjá níbi àfonífojì náà lórí nǹkan ìgùn rẹ̀ muslim àti buhari ló gba ìrọ̀wá náà. alhamdulilayi wa aleyhi sọ́lẹ̀hìn. ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسوله الكريم محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديثي 958 nínú ríyádù sọ́ọ̀lì in ọgọ́rùn mẹ́sàn-án àti àádọ́ta ó tún lé mẹ́jọ báàbù 164 báàbù lìbùká ìwẹ̀lẹ̀ kọ́ọ̀fì ìdàdùmòrórì bí kùbúrì zọ́ọ̀lìmìn ìgbìdájú sọ̀rọ̀ nípa ìmọ̀ sunkún àti ìmọ̀ bẹ̀rù nígbàtí a bá ń kọjá níbi sàárè àwọn ẹlẹ́bọ tàbí àwọn alábòsí ah, hadith ilé Umar ibn Umar radiyallahu ta'ala anihuma ọlọ́n kó bá ní yọ́nú sí bàbá àtọ̀mà olóògbà wá pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam oní qala li ashabihi ya'ni lamma wasalu lè hijri diyari samud Anabi n kọjá lọ pẹ̀lú àwọn sọ̀hábà gbà kọjá lọ láàyè kan tá ń pè ní al-hijri àgbówà ní hijri ni àwọn ìran táwọn bàbá wa ń pè ní samudawa ìran samud sí wọn òun náà ni wa ila samud àkọ́ọ̀gùn sọ̀ọ̀lẹ̀ ọlọ́run sọ ní koran pé àwọn ìran sàmúdù arán sí wọn ọmọ ìyá wọn tó ń jẹ́ sọ̀ọ̀lẹ̀ sọ ànábì wa sọ níjọ náà ìran yẹn ọlọ́run pa wọn rẹ́ nínú wa láti máa ń gbọ́ àwọn nínú kọ̀síìmù nígbà tí wọ́n lọ béèrè fún iṣẹ́ ìyanu tààmù sínú jíza láti ọwọ́ òjíṣẹ́ wọn wípé kí abo ràkúnmí kó jáde tó ń fi ọmọ rẹ̀ láti inú àpáta ìròrí tí wọ́n ní pé irú ní dírú èèyàn ní bí èèyàn ẹranko ní bí ẹranko alààyè ní báláàyè òkúta ò lẹ́mìí torí náà nǹkan ẹlẹ́mìí ò lè jáde látara òkúta àwọn ti rò pé kò ṣeé ṣe ìgbà tó wá wọ́n sọ fún bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ lọ́hùn ràkúnmí wá jáde nínú àpáta abo ràkúnmí tó ń tọmọ rẹ̀ tí ọyàn rẹ̀ sì kún fún wàrà ṣùgbọ́n tí mùjíza bá ti ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu bá ti ṣẹlẹ̀ ó ti dàdánwò fáwọn tó béèrè rẹ̀ ẹni tó bá ti wá ṣá ìgbàgbọ́ lẹ́yìn ìyún ìparun nìyẹn látọ̀dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wa tá wà láyé lónìí tá à ń jẹ ìrántí à ah, kìbá sì jẹ́ ayé ànábì ọlọ́run ni wọ́n gbé wa pẹ̀lú ìwà wa tá a wù yí ṣeé ṣe ká wà lára àwọn tọ́lọ́run ó ti parẹ́ torí pé bàbá gbọ́ bí ọlọ́run sọ báyìí ànábì ṣàlàyé báyìí ẹlòmíì ó sọ pé tọ́lọ́run gan tó bá jẹ́ pé ànábì gan wà lásìkò yìí ni kò ní sọ bẹ́ẹ̀ mọ́ ògùn ó rí pé nǹkan ti change tó fi hàn pé wí ẹni sànábì bá bá sọ̀rọ̀ gan ní ìsìn tí ó sọ fànábì ìkọ́rọ̀ tó ń sọ ni ò wọlé yóò a máa béèrè àwọn béèrè títí tí ó fi lọ kó bá rẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹran sàmúdì wọ́n ti rò pé tí ò ọlọ́run wá fún wọn lófin àkúnmí yìí o àkọ́kọ́ ni pé ẹ gbọ́dọ̀ pa ò òun àtọ́mẹ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kànga tí ń bẹ nílùú yín tí gbogbo ọjọ́ tí ti ń mu nínú kànga yìí ẹnìkan ò gbọ́dọ̀ mi níjọ́ náà onìkan ló ní kànga onìkan ní òmù bẹ àmọ́ tẹ bá ti lè máa ń fà ní ẹni pé wàrà rẹ̀ tó jáde bẹ̀ mílìkì ẹ máa fi ṣàǹfààní gbogbo yóò tó máa tẹ́ yóò pọ̀ gbogbo yóò máa rí mu ṣùgbọ́n ò ẹ̀ ní pọn mi níjọ́ tó bá ti jẹ́ ọjọ́ tiẹ̀ o ọjọ́ ti ràkúnmí yẹn ti lọ́jọ́ tó mú mi ẹ̀yọ̀kan ò ní pọn mi nù lóhùn wọ́n sì ń ṣàǹfààní lọ́ba wọn tó tó wá di wípé ẹnìkan tí àwọn afọ́n tẹ̀sí pé orúkọ rẹ̀ ní kòlùdárò kò sí ìyẹnu kùránì orúkọ rẹ̀ o tọ́lọ̀ náà sọ ní pé ibè ń bá afá aṣkọ̀ ha ẹni orí rẹ̀ burú jùlọ nínú ìran yẹn dìde ìjọ náà ó fún àwọn èèyàn ní márùn gbà abẹ́lu ní àrùn mélòó ó sì wá jẹ́ ràkúnmí lásán lásán ràkúnmí lásán tó jẹ́ pé àwọn máa ń gun ràkúnmí ni àwọn sì máa bí bí ẹrù àwọn sì máa pa á jẹ ràkúnmí lásán lásán ni ìwà níjà lè pọn mi. ya pádánù jàrí tánà bá pa sí tí ó tẹ́yìn rẹ̀ yà èyí ọlọ́wọ̀ bá ní bẹ́ẹ̀ tọ́ta lọ ràkúnmí ní abo ràkúnmí ọlọ́run ní pa ẹni tó fún wọn ní mọ̀ràn tí ha tó jẹ́ gbìmọ̀ alábẹ́ṣékélé ni tàbí gbìmọ̀ kan tó ń rí sí nǹkan kan tàbá wà nínú pàdé tàbá wà nínú ẹgbẹ́ kan gbogbo mọ̀ràn tàbá fẹ́ mú wá káwùnú sí lẹ́ẹ̀mejì ká tó gbé mọ̀ràn náà jáde tó mọ̀ jẹ́ pé yóò fa orí ibú àwa tá a sì ń gbọ́ àwọn tó mú mọ̀ràn wa pàápàá jùlọ àwa wà nípò aláṣẹ tó jẹ́ pé àwa là ń fi òté lé ọ̀rọ̀ táwọn sọ pé táwọn pàṣẹ tí ó rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wòye sí ìmọ̀ràn táwọn èèyàn mú wá kó tó di pé àgbà wọlé kó máa jẹ́ pé ìmọ̀ràn tí ó kò ní ibú wá ni kálukú ló nífẹ̀ẹ́ nù tiẹ̀ kó tó máa mú mọ́ràn wá ìlú rẹ̀ sì pọ̀ náà Nàìjíríà pàápàá níbi òṣèlú iṣẹ́ ọdún mẹ́wàá lónìí olóṣèlú ti ń ṣe láti iṣẹ́ ọdún mẹ́wàá sí òní olóṣèlú ti ń ṣe láti fi lọ gbogbo ìmọ̀ràn tí ń mú wá ní tí òfin jẹ́ kó ń bọ́ sípò lọ́dún mẹ́wàá sí bọ̀ tó lẹ̀ pé ọkàn rẹ̀ balẹ̀ kò lè bóyá ọ̀run ó di ọdún mẹ́wàá àbí òní ìdákòmọ̀ àwọn òsì mímọ̀ àbí àwọn gidi oríṣiríṣi àwọn ìmọ̀ràn ṣẹlẹ̀ tí ọkùnrin mú ìmọ̀ràn náà wá wọ́n bá pa àrà ọlọ́ni fọ́dámdámà àléhìn rọ́bùhùn bìdámbìhìn fàṣàwà á wọ́lá ẹ̀kọ́ ọ̀kùnbà ọlọ́npa ogun wọn pátápátá káwáwọn sọ́rọ́bìnrin ha kọ́ ọlọ́n sọ̀rọ̀ nípa àwọn sàmùtù lọ́rọ̀ sọ pé nípa àwọn rẹ̀ ní sọ́rọ́bìnrin ha kọ́ ẹ̀yìn náà lọ wò ń bẹ́ àlẹ́hàkọ́tù mẹ́lẹ̀hàkọ́ tó bá mọ́ kí lọ́wọ́ tí wọ́n tú tàbí kó lọ owó sí ìgbó lọ́rọ̀ kan ààyè tọ́lọ̀ tí wá pa wọ́n rẹ̀ yìí bí wọ́n tó bẹ̀ ní ṣíjú ìgbà tí wọ́n wá ń kọjá lọ àwọn sàhábà ànábì wa Muhammad

ọjọ́ ilé tí náà tàbí àwọn sàádé náà wá lọ ń wo yáà ẹgbùn ìyànàgbà ẹgbẹ́ wọ́bẹ̀ lẹ́ni tí ń rẹ́rin o ẹ máa wọ́bẹ̀ lẹ́ni tí ń sunkún ni tẹ́bàrán fẹ́ẹ̀rin lè sunkún ẹ rárá o kí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn yẹn tó mọ́ bá ṣẹlẹ̀ sí anábìnrin látàdọ̀ kúrò na lẹ̀dí ìnà zọ́làmù àrùn ìṣàwò ẹ má ṣe wọ àwọn ibùgbé àwọn èèyàn tí wọ́n ti ṣàbò síṣẹ́ ní ara wọn hmm, ìyẹn ni pé wọn ò gbọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run fi wá pa wọ́n rẹ́ ààyù sí ìbákun mẹ́ àsọ̀ bárùn-ún kí nǹkan tó bá wọn jọ náà kó má bàa ṣẹlẹ̀ sẹ́yìn náà ilá àǹtàkùnú bá kìín àbíkẹ́ máa sún fún gbàgbé bá dìgbà irú rẹ̀ ilé ìṣe pàtàkì fún wa lóde òní nítorí kiri kan tá à ń pè ní tourism lédè òyìnbó òun náà ni ká lọ máa ṣe àbẹ̀wò ìnàjú sí àwọn ààyè oríṣiríṣi ìgbà ní àwọn èèyàn máa ń lọ sí àwọn igbó ọba táǹpé ní government reserve area hmm? igbó ọba gẹ́gẹ́ bí Yankari ní Bauchi àwọn èèyàn lọ wo àwọn kìnìún àwọn erin àtàwọn ẹranko ní igbó àwọn bí gala ààrí báwọn ẹranko gangan fúnra wọn ṣe ń rìn ààrí títí kí nìkan tí ń lé ẹran tó fẹ́ pàjẹ báyìí ààrí gbogbo ẹ̀ láàpùjọ ara wa ẹran kéékèèké àwọn ìlúmí àmọ́ lọ sí àwọn ìlú tí wọ́n wà ní àwọn ìdíbà tó ní East Africa gẹ́gẹ́ bí Kenya àwọn ẹran tó pọ̀ mẹ́ dáadáa táwọn èèyàn máa lọ ń wò àwọn èèyàn a máa lọ sí etí òkun káàkiri àgbáńlá ayé láti lọ gbafẹ́ àti láti lọ ṣènàjú àwọn èèyàn a máa lọ sí ìlú àwọn aláwọ̀ funfun lóríṣiríṣi àtàwọn ilẹ̀ aláwọ̀ dúdú náà bá ṣe sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣọ́ra wa sí àwọn ààyè tá a fẹ́ lọ kì í ṣe àwọn ààyè tọ́lọ́run ọba ti bínú sáwọn èèyàn ibẹ̀ tó fi pa wọ́n rẹ́ bá a bá sì wá lọ sírú ààyè yẹn lọ́nà kan àbí lọ́nà míì torí nígbà míì àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn iṣẹ́ kan wá tá à ń pè ní archaeology àwọn tí wọ́n mọ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nípa nǹkan ṣẹ̀báyé àwọn ní ń pè ní archaeology àbí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa history àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìtàn ayé àwọn lè ní bùkátà láti lọ ọbẹ̀ bàbá àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa geography ẹ̀kọ́ nípa ìmọ̀ àwọn nǹkan tí à ń fojú rí tí ń ṣẹlẹ̀ láyé òun geography àwọn yẹn lè fẹ́ lọ ọbẹ̀ tẹ́yìn bá jẹ́ mùsùlùmí tó wà láàrin wọn àìdébẹ̀ ẹgbẹ́ ẹlẹ́dẹ́ ọ̀nà àtọ́yìn sí ìfẹ́ ní ọ̀nà kò sí tó kàn yìí bó àwọn ọkàn mọ rẹ́rìn wọn mọ ọjọ́ wẹ̀kẹ́ ìwọ tó o bá jẹ́ mùsùlùmí tó dákẹ́kọ̀ọ́ àbí oníwádìí ìjìnlẹ̀ tó tẹ̀lé wọn lọ ya èrìsáṣà àǹtà báàṣì òrìsáṣà ní oníwádìí ìjìnlẹ̀ ní àìbá wọn dọ̀wẹ̀ ẹ̀kẹ́ níbẹ̀ o àìbá wọn ṣàwàdà níbẹ̀ o ìyẹn lè jú ni tí ó mọ̀ banújẹ́ kí irú tó ṣẹlẹ̀ sí wọ́n bá ṣẹlẹ̀ irú ààyè bẹ́ẹ̀ òun ni dead sea wọ́n gbèbì kan ní dead sea yóò bá tá a lè fi sí tàbáníkà tù bí wọ́n ṣe pé dead sea òkun tó ti kú àbí òkú òkun kí ló ṣẹlẹ̀ ń jẹ́ àwọn ìran táwọn afáàpè ní sidon táwọn eh, Yorùbá pè ní Sódómù àti Gòmórà àwọn tí wọ́n dá ẹ̀ṣẹ̀ kóòtù ìjọ̀bọ́ kí ni wọ́n ń pè ní olùjọ́ ọ̀bọ ní yìí o báwa Yorùbá ń pè bẹ́ẹ̀ òun ni báwọn òyìnbó ń pè ní homosexuality homosexuality ìkódìjọ̀bọ̀ ìyẹn bí ọkùnrin àtọkùnrin ń bára wọn ṣe ọkùnrin àtọkùnrin ń bára wọn lòpọ̀ kàkà kọkùnrin lọ bá obìnrin ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ní òlọ́mọ bá èyí ń ṣẹlẹ̀ ní ìlú tá a sọ yìí nígbà náà nígbà tí ànábì Lúùtù tó jẹ́ ọmọ ìyá ànábì Ibrahim àléèdè salam tó ń wà nínú ìlú yẹn tó sì pè wọ́n fún òun níbẹ̀ kódà akákan náà abóòtẹ́sí ní èé ṣe kó dìjọ̀bọ́ ìdáwọ́n tó ṣe fi ha obìnrin tó ń gbóbìnrin ìlú ń bẹ̀ èyí ò nìkan kọkùnrin àti pé wọ́n tún ń dáná náà ìgbà tí wọ́n gbọ́ ọlọ́run ọba pa ìlú ilẹ̀ rẹ̀ òjò tó rọ̀ lé wọn lórí òjò bínú tó wọ́ lọ nínú odi odi odò ńbẹ̀ odò yẹn tó fi di òní kò sí ẹ̀dá alààyè kankan bẹ̀ gẹ́gẹ́ bí àwọn oníwàádìí jìnlẹ̀ ṣe fìdí ẹ̀ mọ́lẹ̀ tí bá sọ pé ò fẹ́ dára yìí bẹ̀ tí mo ní pé kò sẹ́jà kò sí edé kò sí ìgbàgbà pè ní plastic àwọn èèyàn fún kéré jẹjẹ lọ táwọn edé máa jẹ kò sí àwọn wíjí kankan òṣèṣì ta wíjí wíjí ń bẹ̀ kò tó sí ìjẹ́ ń pè ní ojú oró kò sì sí òṣì bàtà níbi omi ìyẹn kò sí ewé kan gbogbo àwọn jẹ́ wà lórí omi àwé òsì ń bẹ̀ odò bẹ̀ láti ọdún yẹn ọdún sódò títí dé ìlú ní kò sí nǹkan kan tó ṣe ìjẹ́ ń àwọn èèyàn náà máa ń lọ wo mi kódà a rí nínú àwọn tí wọ́n lọ tí wọ́n tún lọ máa wẹ̀ nínú omi ìbínú tẹ́yàn bá jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ lọ ọbẹ̀ ó tó bá sì ní bùkátà àti lọ rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan èyí lélẹ̀ tẹ́yàn ló ń fẹ́ lọ wẹ̀ ń bẹ̀ ó lẹ́yìn tí wẹ̀ ń bẹ̀ bóyá ó ní ìdí kan pàtàkì bóyá náà èèyàn lọ bẹ̀ pẹ̀lú ìdùnnú èyí ò máa banú jẹ́ ní tánàbí ń sọ fún wa ní ẹ́ sallallahu alayhi wa alihi wa sallam gbogbogbòdíyé torí náà ah, wọ́n ní lẹ́yìn náà níjọ́ náà àwọn tàbí wọn náà nílò akẹ́kẹ́sẹ̀kì kúrò kẹ́sẹ̀kì kúrò ní pẹ́ láì رأسه وعصر الطير حتى أجاز الواد Ànábì yára kú mbẹ̀ yẹn, orí ẹ̀ yára kú mbẹ̀ níbi ọ̀gbun yẹn, lẹ́yìn lọ́gbùn òun ni àwọn èkó ń pè ní òun ni àwọn lára pè ní wà. Àtúnpè hmm? ní ntàlẹ̀ tuntun sí gangan tó bá mu ju ọ̀gbun lọ ní àpò ní ìfojì, ó bá mu ju ọ̀gbun lọ torí ta bá lọ sọ pé ọ̀gbun á máa kòtò á máa ní ọdún tí lọ́gbùn bí ni pé irú òkè wa ń ṣe ìjẹ́kókè pọ̀ ní ìjìwá ní bá ṣe wà ní ìgbẹ̀ ìsìn tàbá wọ ọ̀tún wa ẹgbẹ́ òkè tó wà láàrin àwa àti ẹ̀kan òun là ń wò lọ́ọ̀kan yìí tẹ́ bá wà lórí òkè gbogbo àwọn tá a jókòó sí yóò mọ̀ lò wá ń sàlẹ̀ yìí bí àdàdà wà ní ọ̀gbun tàbá owó òsì wa ń sìn nísàlẹ̀ lọ́ẹ̀rí pé òkè wà ń bẹ̀ òun ni wọ́n pè ní àfoníkojì àwábẹ́ láàrin òkè méjì táwọn òyìnbó wọ́n pè ní báàlì tí àwọn òyìnbó pè ní báàlì ṣùgbọ́n ọ̀gbìn yẹn tún sábà túmọ̀ sí kóòtò tó lọ́rọ̀ kan já àfoníkojì yẹn làwọn èèyàn máa ń sábà gbé òun sábà gbé orí òkè ṣùgbọ́n tó gbọ́n bá dé yíyọ òun kálukú ó sàágun orí òkè lọ láti sá àsálà fún kíni ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí abdulmutallib tó jẹ́ bàbá bàbá ànábì tó jẹ́ olórí àwọn kòrèṣì ṣe pàṣẹ fún àwọn kòrèṣì lọ́nà tó tí wọ́n gòkè lọ nígbà tí abraham tó ló fẹ́ wá kí irinwó káàbà ẹ kú òkun o ẹ lágbára ẹgbẹ́ ń gbé irin bọ̀ àtẹ́gbẹ́ ẹgbẹ́ gẹṣin irin ọwọ́jà ni ó fi mú yín lórí ẹṣin tí ó fọ́ yín mọ́lẹ̀ tí ó tẹ̀yí mọ́lẹ̀ ọ̀ ṣùgbọ́n ní èmi ni olúwa ràkúnmí mi ò wà lélẹ̀ bẹ́yìí ti

irú ìròrí náà ló wà lórí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí dò ní kò lè bẹ́lọ̀ àti kó máa wá àfáà káàkiri bí àfáà mú níṣòro báyìí ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀kìtì nìkan ó pàpá àwọn àfáà ń ló sùn mọ́lọ̀ pẹ́kipẹ́kí kò sì sí báwọn òjíṣẹ́ wá ṣe ju pé wọ́n tún wa mọ́lọ̀ pẹ̀lú ìtumọ̀ pé wọ́n ṣàlàyé fún wa káwa fúnra wa ní ti ọlọ́run láì sí alàgbà ta ìtú ìsìlámù aṣọ gáàmù kí ló kírun sí làárọ̀ kí ló dé tó olúdìdé lórúkọ èèyàn tàhájù

talẹni tó lè dá ìpẹ̀ ní ara ní ìdáadáa onígbà tó bá kéèkè wàyá ṣípò sú à talẹ́ ló lè kábi ikú ò tó lè ká burúkú ò fún wa ta ló mọ̀ ń ju ọlọ́run lọ á ilẹ̀ ahùnmá àlọ́ ì tí ẹlòmíì tó ń bẹ tó ń jẹ ọlọ́run pẹ̀lú aláàyè ni kọ̀lí ìlàrùn máa yàtàdá kàrò ìrántí díẹ̀ náà ọmọ ọlọ́run tàbí àánú wa pé ìgbà díẹ̀ làwọn èèyàn gbà torí náà irú bẹ́ẹ̀ náà bó bá wà láyé àṣìgbígbò tiwa náà bí tàbí gbọ́ ìtàn báyìí káwa náà sákò ń bẹ̀wò ọlọ́ọ̀fún alágbọ̀nyọ́ ọ̀rọ̀ rẹ̀ àlàyé ṣókí tó wà ń bẹ̀ dáadáa wọn lọ́wọ́ kó bàjẹ́ àlékún dáadáa lọ́wọ́ ṣe fẹ́ ìjọba ọmọ tó ṣẹ̀wá débẹ̀ yìí mo ń kà ní omi ò débẹ̀ o tó sọ pé àwọn oúnjẹ káwọn èèyàn máa wá ń sè láti lè mọ owó wọn fi lè mọ pa owó ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ tó ti lọ àwọn òṣè bẹ́ẹ̀ ju wọn àti orí gbàgbọ́ yọ rẹ̀ pé níbi ní lẹ́yìn ó wà sẹ́yìn wà kó tẹ́lẹ̀ táwọn yóò máa jó àti àyà kùránì ti sọ àmì tó ń sọ́rọ̀ tó mọ́lẹ́kù máa ń sàmà àyíyàkọ̀ tí fàbí kú múlẹ̀ ápùtọ̀ fàyídà ìyà tààmù sọ́kà yín balẹ̀ pé ẹ̀ tí ń bẹnu sánmà náà lọ́lọ́ ṣé kò lè falẹ̀ ya mọ́ yín lẹ́sẹ̀ sílẹ̀ orí ní ìsìn àmì ìtùm máa ń fi sàmà àyíyórí sílẹ̀ àlékùm hasiba àbọ́kàn yín balẹ̀ pé tó wà ń sánmà ò lè sọ ẹwọ̀rọ̀ òkúta lé yín lórí fásàtà àlàmúnà kaifa nàbír ìgbà náà lẹ́wà mọ́ tí ń jẹ́ kílọ̀ wọ́la kọ́ ní kàdábà lẹ́dínà mi ń kọ̀bílì ń fa kaifa káànà nàkìr àwọn tó ti sáájú yìí ti ṣàìgbàgbọ́ sí ọ̀rọ̀ tá ń sọ yìí àwọn ni wọ́n mọ bí ọlọ́run ọba ṣe le tó ọlọ́run sì ní ẹmọ́ fọkàn balẹ̀ sétí ọlọ́run ẹnìkan ò ní fọkàn balẹ̀ sétí ọlọ́run ìlà kọ́ òmú àfàwọn ìjọ tí ó ṣòfò ọlọ́run mẹ́jà ṣòfò ọlọ́mọjà aṣòfò dáadáa ọlọ́mọjì ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́mọ ṣe fẹ́ nìkọ̀ọ̀kan àrọ̀bá náà ti náà ti jí ilé afẹ́nẹ́ bó sọ ilé ìtorí pẹ́lú bí òní báwọn èèyàn lọ bẹ̀kẹ̀ sí tó ṣe wọ́n <laughs> afa aminu makarallah falaya amin makarallah àyàkọ́ mú fàṣíkò ẹ má fọkàn fẹ́ báyà balẹ̀ sí ìtì ọlọ́run tọ́lọ́ nǹkan wò wọn níjọ́ tí ó bá mú wọn báyìí mú bá tán àwọn scientists ló ní what something happen wọ́n àmọ́ láwọn ṣe research Quran ti sọ àwọn fòókì àwọn kìfìrí àwọn ẹlẹ́bọ àwọn aláìgbàgbọ́ ní máa fọkàn balẹ̀ sí ti ọlọ́run mùsùlùmí máa bẹ̀rẹ̀ gbogbo ìgbà ní olúwa wa o rọ́bàná láàmà ṣe rọ́bàná àti náà fi dìní àti rọ́bàná látọ̀ àkíyàn ìmọ̀ sí na ọ̀tọ́nà rọ́bàná aláàtàhìnlá àríyìn náà ìsọ́rọ̀ ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا بابا تي شيطان صلى الله عليه وسلم tán ìyẹn pé sí yíṣẹ́ roboto yẹn tí gbogbo ẹ bá ti lè jáde tán tó bá dájú àwọn mọ́ṣáláṣí ìtàbárí àyànnáfílà kárákà méjì ó dá ṣọ̀rọ̀ o ṣùgbọ́n sọ̀rọ̀ tó bá gbà ẹni tó ṣe umura kan àti ẹni tó ṣe hajj kan pé mi mọ̀ bó yóò rùn ti jáde tán báyìí ṣùgbọ́n súnmọ́ ni pé yóò ti jáde pé hajj kúta Muhammadin وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته